We stop. ọba Lámídì Ọláyíwọlá Àtúndá ikú bàbá yèyé. tó ń perí ẹ ò tó èmi ò perí ẹ ò àtọ̀dá o. The Imperial Majesty ìyálà àfi ọ̀pọ̀ yọ ìyálà àfi àkọ́kọ́ tí a máa ṣe nǹkan lẹ́kọ̀ọ́ tí a máa fi ìjòkó yẹ wa sí rèé. ni wọ́n ṣe pé ẹ fi ìjòkó yẹ wa sí ní patí nìkan kábíyèsí ti dé ilé ààrẹ wọ́n ti súre ilé ààrẹ kó tó dé wàyí ẹ bá mi dìde ìtẹ mi dé kábíyèsí o. a standing ovation. ẹ jókòó kábíyèsí mo mọ̀ lórí o kò o. bákan the representative of Arole Oòduà ọba ẹni ìtàn Adéyẹyè wọ́n wà ń bí. wọ́n ti gbàdúrà fún wa ní ọkọ̀ yìí wọ́n ti gbàdúrà fún wa nígbà tí ikú bàbá yẹ bá wà lórí ìjókòó tí rẹpísẹ́ńtétìfù àrólé Oòduà bá wà lórí ìjókòó ilẹ̀ Yorùbá ti pé síbẹ̀ yẹn nìyẹn. The representative of Kogi State Governor. The Deputy Governor Chief Dr. David Edward Onoja. Thank you very much, Your Excellency, for gracing this occasion on behalf of the Executive Governor. We quite appreciate it. May Almighty God bless you and bless Kogi State. We have the special advisor on culture and tourism, Ambassador Wale Odolare, representing Ekiti State governors. We have uh, the Oriades, àwọn tí Ọlọ́run gbé àṣẹ àwọn ìlú ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ wọ́n pọ̀ tí mi ò ní mi ò ní list wọn lọ́wọ́ mo bẹ̀ ẹ̀yin orí adé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ìpè ẹwà lórí ìjókòó yìí ní agbára ọlọ́run gbogbo ìlú tẹ́ wá ọlọ́run á àlùbáríkà sí o ní agbára ọlọ́run àṣẹyìn amúlẹ̀ lórí gbogbo ìlú tẹ́ wá àlùbáríkà ọwọ́ bẹ̀ o. We supposed to celebrate 50th birthday of the Iba Gani But because of COVID, we could not have the opportunity to celebrate a birthday. Our target is to have a birthday in Harbour Point in Victoria Island. As I'm talking to you, we have paid almost two million naira in that for that venue. But because of COVID, we could not have the opportunity to celebrate the 50th birthday. But at the end of the day, we, we try and manage to do Thanksgiving on 50th. But what we are doing here is about 54 st year's birthday of Eva Gani And I'm giving glory to Almighty God for keeping me alive to celebrate new age. And at the same time, I must thank every one of you because I have seen a lot of dignities in this gathering. We know that the, uh, the party will be in the peak by 2 to 2.30 p.m. Because this weekend, and a lot of people are targeting that they will come towards almost the breaking time of Ramadan. So I will not take too much of your time. Today is not a day of uh, speech making. a day is a day of This is a day of merriment. It's a day that we exchange present. And it's a day that we exchange contact from different destinations. It's a day that you want to celebrate uh, the generalismo of Eurobaris. We have a lot of package today. Part of our package is to give scholarships to the indigenous students who have performed very well in about four great university in Yoruba land. University of Lagos, Lagos State University, and uh, University of Ife and University of Ibadan. Uh, our target is at the uh, token of 200,000 to be given to each indigent student in this four, clapping, in these four universities. So that to encourage our people to take our, our Yoruba language very serious so that our language will not go into extinction. We are paramount and uh, we lay much priority to our identity. And when you lost your language, you have lost your cohesion. When you lost your language, you have lost your identity. When you lost your language, you will be inferior to other ethnic nationalities or tribes, even race. So definitely, what we are trying to do, to do here today, not about the ceremonial aspect to give scholarship to these four indigenous students in various universities. And we have started like that. It will be an annual program in between my, eh, my birthday celebration every year. I won't take too much of your time. I have to welcome all of you to this gathering. And I'm using this opportunity to pray that every one of you that come here God will be celebrating you every time, every year, every day. Thank you very much. We sure hope you enjoyed this video. For more entertaining video content such as behind the scenes of music videos and movies, music concerts, premieres, interviews and exclusive gists, subscribe now to our YouTube channel Goldmine TV and be unleashed into a world of super excitement.